إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله وبا الله وبا تي قدوا تندا ببوا تفيونا موا لسجونا إسلام ilé tó jẹ́ sí pé òun náà ni orí tó ga jù nínú orí tọ́lọ́wọ́n bá àdífẹ́ lábẹ́ ń ṣe fún ẹ̀dá orí yìí òun náà lórí tó tóbi jù àti anú tọ́lọ́wọ́n bá tó tóbi jù lọ́dọ̀ lọ́wọ́n ń ṣe fẹ́dà òun náà ni kọ́lọ́wọ́n bá àdífẹ́ kó sí èèyàn ní ẹlẹ́sìn Islam torí pé gbogbo orin tó kù lẹ́yìn Islam kò sí ẹni tí Ọlọ́run ọba àlẹ́gẹ́lá òkè ń ṣe fún orí àlàáfíà orí ká ní làákàyè orí ká ní àrízìkí orí ká bímọ orí ká ní dúkìá gbogbo orú àwọn orí wọ̀nyí orí ká máa ṣẹ̀lé gbogbo èèyàn lọ́lọ́run ọba àlẹ́gẹ́lá máa ń ṣe fún kódà àtàwọn tọ́lọ́wọ́n bá àlìkẹ́lá ń bínú lé lórí tẹ́jẹ́ kéfèrí ọlọ́wọ́n bá àlìkẹ́lá wọ́n ń ṣe fún wọn àmá orí tọ́lọ́wọ́n bá àlìkẹ́lá ò kí ń yọ̀nda fún gbogbo èèyàn àyàfi àwọn ẹ̀ṣà nínú àwọn ẹ̀dá àyàfi àwọn tí àánú ọlọ́wọ́n bá àlìkẹ́lá tí òun náà ni orí Islam orí yìí lọ́wọ́ bá lékẹ́lẹ́ òfin ṣe fún gbogbo èèyàn àyàfẹ́ni tọ́lọ́wọ́ bá lékẹ́lẹ́ bá rú dáadáa rú ẹni tọ́lọ́wọ́ bá lékẹ́lẹ́ bá nífẹ̀ẹ́ tọ́lọ́wọ́ bá lékẹ́lẹ́ bá ń ṣe orí Islam fún eléyìí báyìí mímọ̀ Islam kò ń ṣe pẹ̀lú mímọ̀ ṣe wa kò ń ṣe pẹ̀lú agbára wa kò ń ṣe pẹ̀lú ọgbọ́n wa kò ń ṣe pẹ̀lú ma wa tí kìí bá ṣe pẹ̀lú àánú ọlọ́run ba ọlọ́run ba rí gáàsì ní ká mọ́ sọ wípé wa qulil gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ tọ́lọ́run ba ní ṣe alladhi hadana li hadha ọlọ́wọ́n bá tó fi wá ma ojú ọ̀nà yìí ọlọ́wọ́n bá tó ṣe àmànà wa lọ sí ojú ọ̀nà tá wà yìí wa ma kunna linahtadi àwọn náà jẹ́ni tó lè dá ọ̀nà mà pẹ̀lú làákàyè a jẹ́ni tó lè dá ọ̀nà mà pẹ̀lú ma wa tí kìí bá ṣe pọ́lọ̀wọ̀ bá àdíkẹ́lá bá pọ̀nà ma wá kò sẹ́ni náà tó lè dá mọ́nà sọ adúgbẹ́ pọ́lọ̀wọ̀ bá lórí orí yìí abẹ́lọ́wọ̀ bá àlékún àánú ọlọ́wọ̀ bá àlékún ìmọ̀nà kọlọ̀wọ̀ bá àdíkẹ́lá kọ́ ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ẹni tí ọlọ́wọ̀ bá àdíkẹ́lá ti wá ṣàánú pẹ̀lú Islam tó sì ń rin ọ̀nà míì tí ó kó ìrùn fi bá àánú ọlọ́run bá pàdé abẹ́lọ́run bá kọ́nà bá lè já kí ó bá sàánú wọn kọ́nà bá kó fi ìsìláàmù yé wọn wọ́n jẹ́ nínú mẹ́lẹ́bí wá ní o wọ́n jẹ́ nínú aládùgbò wá ní àbọ́n jẹ́ nínú ọmọ ìlú wá ní àbọ́n nínú ọmọ orílẹ̀-èdè wá ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀nà yóò tó bí tán bá fi jẹ́ nínú àwọn ẹ̀dá abẹ́lọ́mà kọ́lọ̀bà kọ́lọ̀bà tí wọ́n mẹ́nà kọ́lọ̀bà kọ́lù ìsìláàmù yí wọn la ilaha illallah àlékún kí ọlọ́wọ́n bá tíra jẹ́jẹ́ tán ọlọ́wọ́n bá kó ma bá aṣíwájú ẹ̀dá ẹni tí ọlọ́wọ́n bá àlékẹ́ lárán láti Islam ẹni tí ọlọ́wọ́n bá àlékẹ́ lá fún ní ẹ̀sìn eléyìí tó pé jùlọ láàrin àwọn ẹ̀sìn tí ọlọ́wọ́ bá lè kẹ́lá fẹ́ràn àwọn ànábì ọlọ́wọ́ bá anábíwa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará alẹ́ ànábì sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùjọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ náà àlàyé tí a ń bá lọ òun náà ni ìtumọ̀ suratul Isra suratul Isra òun náà ni a ń ṣe àgbéyẹ̀wò lọ ìtumọ̀ sura yìí òun náà ni a ń ṣàgbéyẹ̀wò ẹ̀ àtúwọ́n bá dé orí ayà ẹlẹ́ẹ̀kẹtàlá ayà ẹlẹ́ẹ̀kẹtàlá ni abájé lọ́sẹ̀ tó lọ Insha Allah ta'ala a ma tẹ̀síwájú látorí ayà ẹlẹ́ẹ̀kẹrin lálónìí títí débi tí ọlọ́wọ́ bá ní kẹlá bá fún wa nígbà láti gbé e rẹ̀ òde lẹ́yìn tí a bá gbọ́ àkíkà alkùnrin tán bismillah أعوذ نعم lẹ́yìn tí ọlọ́run wà lè gílá ti sọ fún wa nínú ayà ẹlẹ́kẹtàlá nípa ìwé iṣẹ́ ọmọ nabi adam alayhi salatu wassalam a báwo ni ọmọ nabi adam báwo ni ó ṣe sí alábápàdé ìwé iṣẹ́ rẹ̀ lọ́jọ́ gbọ́dẹ̀ kìyàmà tọ́lọ́mọ bá ti jẹ́ pé wáyé pé gbogbo ń tàà ṣe ní sẹ́pátá àti dáadáa ni àti àìdáa ni ọlọ́wọ́n bá alékẹ́ láti ní kí àwọn malakan àwọn áńgẹ́lì méjì tọ́lọ́wọ́n bá alékẹ́ ọlá tọ́lọ́wọ́n bá fi kí wa ká máa kọ àwọn iṣẹ́ wa tọ́lọ́wọ́n bá ti ní kí wọ́n kọ gbogbo ẹ̀tán ilé tí ọlọ́run bá jí pé wáyé pé gbogbo iṣẹ́ wọ̀nyí gbogbo iṣẹ́ yìí ágbé fọ́mà nẹ́bí ádámà lọ́rùn tó bá ti kú wọ́n pa gbogbo iṣẹ́ yìí dé tọ́mà nẹ́bí ádámà bá ti lè kú wọ́n pa ìwé iṣẹ́ rẹ̀ dé àti ilé tó jẹ́ dáadáa nínú iṣẹ́ tó ṣe tán ti kàmọ́lẹ̀ rẹ̀ àtàbúrú ẹ̀ wọ́n padé ó wà gbé kọlọ́rùn ونخرج له يوم القيامة كتابا ọlọ́run bá ní tọ́wọ́ jíbìlì alkiyama a wà mú jáde a mú ìwé iṣẹ́ rẹ̀ jáde láti bíta gbé kọlọ́run ẹ̀ lọ́jọ́ gbé alkiyama yalqau manshura ọmọ anẹ́bí adámọ́ ma pàdé ẹ̀ ọmọ anẹ́bí adámọ́ ma gba ìwé iṣẹ́ yìí manshura ní ìkàtà sí kalẹ̀ ọlọ́run bá lè dá sọ pé iqra kitabak lẹ́yìn tí a bá ṣí ìwé iṣẹ́ ọmọ nẹ́bí Adam tá bá ṣí hàn ilé lọ́wọ́ ló jẹ́ pé nínú Suratul Kahf ilé ìdájí kàkọjá lọ ẹ̀rí páyà kọwà ń bẹ̀ tọ́lọ́run bá ìrìkẹ́ sọ wípé ọmọ nẹ́bí Adam sọ wípé ma ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ọlọ́run bá rí gẹ́rẹ́ ní tọ́bájú ilẹ̀ kìyàmá tí a bá fún ọmọ nẹ́bí adam ní ìwéṣẹ́ rẹ̀ tó ṣe lé ayé ọmọ nẹ́bí adam wọ́n sọ pé ma li hadha kitab kí ló ṣe ìwé yìí kí ló ṣe ìwé àkọọ́lẹ̀ yìí irú àkọọ́lẹ̀ ìmàwólélé yìí la yughadiru saghira ولا كبيرة إلا أحصاها kò tí ẹ pa gbogbo àwọn kéèkéé ẹ̀ṣẹ̀ kò pa gbogbo ẹ̀ tí gbogbo àwọn ńláńlá gbogbo ẹ̀ náà ló kàkọọ́lẹ̀ rẹ̀ ó túnmọ̀ kọmọ̀ náà bí adámọ̀ orí gbogbo nǹkan ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe in tó kéré bí ọmọ náà gún nínú ṣẹ́ẹ̀rẹ́ yóò rí lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama mithqala dharratin khayran nǹkan tó kéré débi pé ó ṣe má ó bẹ́ẹ̀ lè má ṣe fojú rí nínú ṣẹ́ẹ̀rẹ́ tẹ́yàn bá ṣe ọlọ́wọ́ bá lè kélé fi hàn yà iṣẹ́ ẹgbú tó sì kéré bí ọmọ náà gún tàbí jù bẹ́ẹ̀ lọ tíyàn bá ṣe ilé ayé yóò rí lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà ma li hadha al-kitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajadu ma amilu hadira ọlọ́run bá ní gbogbo tí àwọn mànàbí adáma ṣe ilé ayé wọ́n rí lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà wà pẹ̀lú wọn tí present lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà pẹ̀lú wọn wala yazlimu rabbuka ahada ọlọ́run ọba ọba rẹ̀ annabi sallallahu alaihi wasallam kò ní sàbò sí fẹ́ wa min kamali abdihi subhanahu wa ta'ala wa tamami nínú pípé dọ́gbandọ́gba ọlọ́run ọba nínú pípé dédé ọlọ́run ọba òun ni ayà yìí lọ́lọ́run ọba nínú àyà mi nínú suratu suratu Al-Imran ọlọ́wọ́ba àdékílá ń jí kó yọ ipé àwọn ọmọ anábi adam bákaná wajadu máa àmìlù ṣàbírọ̀ gbogbo tí wọ́n ṣe pátá àwọn ọmọ anábi adam ó rí tọ́lọ́wọ́ba àdékílá kò fún ọlọ́wọ́ bá ní yawma tajidu kullu unasin ma amila min khairin muhdara wa ma amilat min suu ọlọ́wọ́ bá lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama gbogbo ẹ̀dá pátápátá ní orí gbogbo tó ṣe ní dáadáa muhdara tọ́lọ́wọ́ bá lè kẹlọ́ kó wá fún lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama wa يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه عمدا بعيدا أمدا بعيدا ọlọ́run bá ní ọmọ wá ugbọ́ ma nẹ́bí adama lọ́jọ́ náà lọ́run tó bá rí gbogbo àwọn iṣẹ́ ẹgbú tó ṣe tọ́lọ́run bá lẹ́gbẹ́ lápò wá pé a ah, kọ́lọ́run bá lẹ́gbẹ́ lápò tí ẹ̀ fi gàgá èlé tó jìnà sáàrin wọn àti iṣẹ́ yìí kó mẹ́ ní kankan ṣe pẹ̀lú òun lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà tawaddu law anna baynaha wa baynahu amadan ba'ida ilé bá ń jẹ́ gbogbo pé ó dọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wá láti múra sí iṣẹ́ rẹ̀ kájẹ́ jìnà sí iṣẹ́ ẹbú nítọ́lọ́wọ́ bá lékẹ́lẹ́ ọlọ́run bá àríkẹ́ ọlá ń kọ àkọọ́lẹ̀ rẹ̀ ó ń kọ àkọọ́lẹ̀ rẹ̀ innama hiya a'malukum uhsiha lakum alhadithul qudusi ọlọ́run bá ní ìrama nabi adama ẹ̀yọ́ma nabi adama ìrama nabi adama iṣẹ́ rẹ̀ tó ń ṣe ní ìmẹ́lọ́wọ́ فمن وجد خيرا فلا فلا فمن فمن وجد خيرا فليح فليحمد الله ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá bá oore pàdé lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà kó dúpẹ́ fọ́lọ́run bá wa man wajada ghayra dhalika fala yalumanna illa nafsah ẹni tó bá bá nǹkan míì tó yàtọ̀ fún oore tó bá yẹpa burú ló bá pàdé fala yalumanna illa nafsah ọlọ́run kọ́ mọ́ bu ẹni àtẹ̀mí ara rẹ̀ tó lópin nǹkan tó ṣe kí ni o nǹkan tó fọwọ́ rẹ̀ ti síwájú náà nìyẹn ẹ́ nǹkan tó fọwọ́ rẹ̀ ti síwájú òun náà lọ bá pàdé lọ́jọ́ gbé al-qiyāmah yẹn ṣe bá yìí wa yìí

lónìí ìwọ gan fúnra rẹ ó ti tó lẹ́ni tí ó ṣèṣirò lera rẹ lórí pẹ̀lú àwọn nǹkan tí wọ́n náà rí yìí nínú àwọn ìwé iṣẹ́ rẹ tí wọ́n náà sì lè jíyàn rẹ̀ tí wọ́n náà mọ̀ ìpé à ah, lóòtọ́ ni gbogbo àwọn kan tí mo ṣe náà kọ́ lẹ́ pa mí tó ní pé tó ń kárí kú bá gba ìwé iṣẹ́ wa kò sẹ́ni náà tí ó lè jíyàn gbogbo ẹ̀ lámàá rántí pé à ah, lóòtọ́ lọ́jọ́ báyìí mo

حسيبا أي حاسبا أي حاسبا حسيب ما فاعل بمعنى فاعل إذن إوانا فولا يتولى أن تسيروا ميارا هلوني إذن لم يقل الله بعد كلام صحيح بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره أمين يجفره أولينا بلا òun gan tó bá rí gbogbo tó ṣe yóò mọ̀ pé à lóòtọ́ lòun ṣe walau alqa ma'azira kọ̀bá àmà wọ́wà wí ọwọ́ ni kọ̀bá àti ẹ̀mà wọ́wà wí ọkàn rẹ̀ ọmọ sọ fún pé à ń tòótọ́ wọ́kàn wọ́wà wí lásán ni kò sí àwíjàre kankan tí mo lè rí wí lórí àwọn nǹkan wọ̀nyí bali insanu ala ọwọ́ bá ní kàfá اليوم عليك حسيبا نعم من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر واجرة وزر أخرى وما كنا lẹ́yìn ilé báyìí ọlọ́ọ̀bá àdíkọ́lá ń fún wa nírò pẹ̀mẹ̀ní ìtàdà fa inna ma yahtadi li nafsi ọlọ́ọ̀bá ní gbogbo ẹnikẹ́ni tó bá mẹ́nà tó tẹ̀lé àwọn olùpèpè lọ́sójú ọ̀nà ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá فإنما يهتدي لنفسه ọlọ́wọ́ bá ní ìmọ̀nà rẹ̀ ojú ọ̀nà tó ń rìn yẹn ojú ọ̀nà mọ̀nà tó ń rìn yẹn òdodo tó ń tẹ̀lé yẹn orípa ọlọ́wọ́ bá tó ń tẹ̀lé yẹn àǹfààní rẹ̀ fórí ara rẹ̀ náà ni àǹfààní tí ń bẹ́ndì kíyàn mẹ́rin kíyàn tẹ̀lé kíyàn rí ọlọ́wọ́ bá lè náfsì òun fún rẹ̀ ni ó láǹfààní ẹ̀ tọ́wàjú bẹ̀rẹ̀ ọ̀tẹ̀yàbà àwọn ẹ̀san tó wà ń bẹ̀ òun fún rẹ̀ ni ó ṣe gíní òun fún rẹ̀ ni ó jàǹfààní ẹ̀ lọ́jọ́ bẹ̀rẹ̀ ọ̀tẹ̀yàbà èyí ló túnmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ń pè lọ sójú ọ̀nà Ọlọ́run Ọba tó ń pè lọ sójú ọ̀nà àwọn ànábì Ọlọ́run Ọba tó ń pè lọ síbi òdodo tó bá yarí tó lóhun ò ṣe kó má rò pé bóyá òun fi ń ṣẹ́kà fún àfáà tí ń pè òun lọ sójú ọ̀nà yẹn ni wallahi na'udhin ó ṣe ẹnìkan ara rẹ̀ ló ń ṣe òun ṣe ra ẹ tààrà ni ẹ fẹ́rẹ́ yóò bá ní èkúté tó tọ̀ sísàsùn sàárì ara ẹ̀ ní bàjẹ́ adìẹ adìẹ ló tọ̀ sísàsùn yarí sàárì ara ẹ̀ ní bàjẹ́ so bí yẹn bá gbogbo tẹ́yẹn bá wulẹ̀ kó ṣe tẹ́ǹkù lọ sójú ọ̀nà tó gbọ́ subhanallah òun sàbòsí fẹ́mi ara ẹni ìwọ tó bá dẹ̀ gbọ́ tó tẹ̀lé márùn pé bọ́yá à pé bọ́yá òfin sáǹfà ní bẹni tí ń pè ọ́ ní pé à àti ẹbá jẹ́ pé mọ̀ sánú yí mọ̀ sánú yí ni bá ọsánú ara rẹ ni wallahi láti orí ara lọ sánú pẹ̀lá ní sí pé à ọsánú yí ni mo rí pé wà láyé pọ̀ ni èmi ò jílẹ̀ tó bá yẹn ọlọ́gbẹ̀mọ̀ wallahi alazim orí ara ẹ̀lọ sànú torí pé mani ihtada fa innama yahtadi li nafsi wa man dhalla fa innama yadhillu alayha ọlọ́wọ́ bá ní gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ sọnù fa innama yadhillu alayha ní báyìí tẹ́bá wo mẹ́ni ìtàdà fa'ínàmà yà tàdì lè náfsìhì wọ́n sọ pé àlà náfsìhì torí pé al'ajuru lẹ́kà wàlwizuru àlẹ́kà dáadáa ẹ̀san rẹ̀ yóò máa bẹ fún ọ ẹ̀ṣẹ̀ ó máa bẹ lórí rẹ̀ ni lọ́pọ̀ pé mẹ́ni gbogbo ẹnikẹ́ni tó bá sọnù fa innama yadhillu alayha ẹ̀ṣẹ̀ ànú yẹn orí ẹ̀ lọ́wà ọ sọnù sérí ara ẹ̀ ọ sọnù àwọn àgbákò tí ń bẹ́ndì ìsinà orí ara rẹ̀ ní òfìgbé ìjìyà tí ń bẹ́ndì ìsinà yóò ṣẹlẹ̀ lé lórí ìdínà ọlọ́wọ́ bá tí ń bẹ́ndì kéyàn sínà ìgbẹ̀ṣẹ́ ìrìn ojú ọ̀nà anù yóò ṣẹlẹ̀ lórí ẹ́ wa man dalla fa innama yadillu alayha ìyẹn ni pé ẹ̀ṣẹ̀ tí ń bẹ́ ń bí ká sọnù yóò ṣe gẹ́ni o yóò ṣẹlẹ̀ lórí ẹni tó bá sọnù fún rẹ̀ kò sí ẹni kẹ́kẹ́ tó lè bá ẹni kẹ́kẹ́ gbé ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́jọ́ gbẹ́dẹ̀ alkiyama o ń kálukú pẹ̀lú tí ẹni kò sẹ́nìkan tí ó bẹ́nìkan gbé ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹgẹ́ bí àwọn ṣéhù bẹ́jẹ́ máa ń tàn yí jẹ́ pé ìlàmọ́wọ̀ rí ìwọ́n láti máa tẹ̀lé mi láti máa tẹ̀lé mi gbogbo tó bá wù kó ṣe èmi ṣéwù lágbájá èmi ni máa gbé lọ́jọ́ gbé dàkìyàmà wàláhì mọ́ fọ́nà bá búra ìntàn ọbẹ̀ bá ti ẹjẹ́ ọbẹ̀ sọ́jú olórí búkú ọ̀sán gan wàláhì mọ́ fọ́nà bá búra ọ bára rẹ níbi tí ò dá lọ́jọ́ gbé dàkìyàmà ọ bára rẹ níbi tí ò dá wàláhì yóò lọ wọn tubi iwu alladhina tubi'u min taba iwu. ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم فما تبرأوا من منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار الله نتبع إلى القيامة تبرأ الذين اتبعوا من الذين اتبعوا بقوا وتنتهي تنفي تنسي لنا tẹ máa wọ́n rí ẹmọ wátà láti wá gbogbo ẹ̀ lágbé irú àwọn ẹ̀sìn burúkú báyẹn òun lọ́rọ̀ àwọn òrànù lọ́rùn tí wọ́n fi lédé súnnà wọ́n wẹ́ nìkan ọbẹ̀ máa ṣe wọ́n bẹ́ máa ṣe ránù wọ́n wẹ́ nìkan tí ẹrù tó jù lọ lóńtẹ́ àì nígbàgbọ́sọ́jọ́ gbẹ́dà kìyàmà ni wàláì àwọn wèrè tẹ́ǹtẹ́ lè wọn nígbàgbọ́sọ́jọ́ gbẹ́dà kìyàmà ọba ẹ̀kọ́ ni wọ́n bá pé tọ́mà nígbàgbọ́sọ́jọ́ gbẹ́dà kìyàmà wọn ní sọ fún yín pé àwọn tó di wàhálà sí kún tàwọn ibi tó kájú kó ti ma wá bí ó ti ju wàhálà tọrùn ẹlẹ́ ọgbọ́gbọ́ lẹ́yìn kí wọ́n má wọ́n

kò sí sí nǹkankan tí wọ́n lè fi ṣe sábàbí láti fi kú omi ìyọ́ ọlọ́wọ́ bá náà tàbí ìyà ọlọ́wọ́ bá báyìí waqala alladhina taba'u àwọn tán tẹ̀lé àwọn ṣeunṣeun ní ayé wọ́n mọ́ sọ pé law anna lana karratan fanatabarra'a minhum ọlọ́run táwa náà bá lè rí àǹfààní kàtí kápadà sí ayé fanatabarra'a káwà ọmọ èèyàn máa gbọ́ o wàláì yọ máa lọ wọ́n máa ń pẹ́ kúkú ọ̀rí opportunity kan sí lẹ́yìn tó ti rí tó ti rí òdodo tán ó wà kọwàá opportunity kí ọlọ̀ bá wá فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم ọlọ́run ní pápá wọn lọ́wọ́ bó ṣe fi iṣẹ́ wọn tó ń ṣe ilé ayé bá ṣe fi hàn wọn lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà tí ó jábà mọ̀ fún wọn lélẹ̀ hasaratina alayhim wọ́n ma kábà mọ̀ gan lọ́pọ̀lọpọ̀ wa ma hum bi kharijina lè jáde kúrò so ẹjẹ́ kan kálukú lọ sọ́ra gan gbogbo àwọn tí ń tàn yìí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn bí a ń kórí èèyàn mọ́ wọn lọ́wọ́ wọn mọ́ ń bẹ̀ bí a ń bóbi olóbìnrin sùn wọn mọ́ ń bẹ̀ ẹ́ láwọn èèyàn láwọn èèyàn lẹ́gbẹ́ wọ́n kún fún wà èrí náà wọ́n ń kàn wọn pẹ̀lá ní sí nígbà tó kìí ṣe christian àwọn christian lẹ́ nígbà wọ́n pé jésù ti kó ogun ẹ̀sì àwọn lọ àwọn kan láàrẹ́ ni wọ́n kàn rí ẹni tán tó alábàárù tó ṣúọ̀ gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ dàá síbẹ̀ kọ ma dá síbẹ̀ kí Jésù máa kó lọ àbí dá síbẹ̀ bọ́ bá ṣe zìnà dá síbẹ̀ bọ́ bá pààyàn dá síbẹ̀ láti nígbàgbọ́nú Jésù ọbẹ̀ẹ́bẹ́ ọbẹ̀ mẹ́ sí yàtọ̀ láàrin àwọn ṣeúṣeú yẹn nínú ìgbàgbọ́ wọn àtàwọn kírísítẹ́nì wàláhì wọ́n ní kò sí dìde bá kan náà ni lákàyè wọ́n sùn sí wallahi ọlọ́run kó sànú wa so ibá ní ti so gbádá sí ọlọ́run ẹ máa wo ọmọ anábi adama sí ọlọ́run anábi adama gẹ́gẹ́ ni àti Hawa àwọn méjèèjì sí ọlọ́run wọ́n wá sí ọlọ́run ẹ̀ṣẹ̀ yìí wá lágbára débi pé kò sáàmórí ìsá ní tọrọ ọlọ́run ní oríṣi wọn àfi kọ́lọ́run tún kàjẹ́ lẹ̀ ẹ̀jẹ̀ tọ́lọ́wọ́ tó wá tààlẹ̀ é ṣẹ̀jọ́ ma nẹ́bí adámọ̀ ẹ̀jẹ̀ ọmọ tọ́lọ́wọ́ gangan fúnra rẹ̀ lọ́lọ́wọ́ tó wá tààlẹ̀ tó tó borí jà nẹ́bí adámọ̀ ẹ̀dàkùn tààlẹ́ lórí tààlẹ́ mọ́ mú ẹ̀rọ kọ́lọ̀ òun sàánú wa lára àwọn onítọ́ máa ń kọ́ nìyẹn so kíyàn lọ pé ẹ̀jẹ̀ àtìgbàtà bá tó rí ìtàjẹ̀ sílẹ̀ ká tó rá foríjì kò rí so pé a ah, ẹ̀ṣẹ̀ yìí ti pọ̀jù ádámẹ̀ mi ò lè foríjì olórí àwọn ẹ̀ṣẹ̀ báyìí má tọ́ra foríjì àbí kí ẹran ọmọ mi gẹ kọ́kọ́ ọmọ mi gẹ kẹ pa láì ìyá wèrè pé a níṣẹ́ kéèsọ má dámàgà ò kéèsì sádámàgà lọ́n fẹ́ pa lọ́n fẹ́ ní káwọn èèyàn pa ń tó ọmọ lọ́n gan fún rẹ̀ tí ọ̀sẹ̀ kéètò wá sọ ọmọ lọ́n ojúkẹ́ pa ojúkẹ́ rẹ̀ tọ́lọ́wọ̀ bí tọ́lọ́wọ́ tí ó bí ní olúkẹ̀ ẹ̀pọ̀ olúkẹ̀ rẹ̀ lọ́lọ́wọ́ tó wá bí ṣe ìrúbọ fẹ́sẹ̀ pẹ̀lá ní sí so ẹ̀sẹ̀ ẹwà ní ẹwà máa wo ibi tí orí àwọn èèyàn tí wá pè ní pé ẹwà tèrè pé ìgbà wo ni Jésù dé Jésù dé lẹ́yìn Mósè lẹ́yìn Dávidi lẹ́yìn Abrahamu abẹ́ẹ̀kọ́ ni

ẹ̀tọ́ ẹ̀jẹ́ àdímọ̀ àdí ẹ̀jẹ́ jìdí náà tó ráwọn èèyàn tó sì kó ní ẹ̀ṣẹ̀ náà lò ní ẹ̀jẹ́ sáti nígbàgbọ́ ní ẹ̀jẹ́ yẹn ẹ̀jẹ́ náà lọ́ta ma ẹ̀jẹ́ ń sáà ń fúrò náà ni ẹ̀jẹ́ ní ọmọ fọ gbogbo ẹ̀ṣẹ̀ ẹ máa wo according to according to Exodus ọlọ́wọ́ bá ní ìwọ kò gbọ́dọ̀ pànìyàn ìwọ kò gbọ́dọ̀ ọlọ́run bá gẹ́lú tó wá bẹ̀rẹ̀ òfin rúrú òǹgẹ́lọ́ ń pààyàn ìwọ́ kọ̀gbọ́rọ̀ pàníyàn ọlọ́run gẹ́lú tó wá sí òfin fáwọn èèyàn wípé kẹ́ tó lè forí jíké tó lè forí yàn àbí kẹ́ pàníyàn ẹ̀rí mi gbọ́sẹ́ alófin ọlọ́run ni pé ìwọ́ kọ̀gbọ́rọ̀ pàátọ̀ ọlọ́run gẹ́lú tó wá wò pé tọ̀ kẹ́ ẹsẹ̀ tẹ́ wá sẹ̀ ike tó lè forí yàn àbí kẹ́ pàníyàn ẹ̀dẹ́kun àwọn tó wá pa Jésù ọ̀rẹ́ Jésù ni wọ́n àbọ́ta Jésù Eh? àwọn tó inú gbàgbọ́ tí wọ́n kíni ó ti dàrú ṣe pé ọ̀tá ni wọ́n ń pè wọ́n àbí bẹ̀ta bá níkàwò ọ̀rẹ́ ni wọ́n jẹ́ fún Jésù nígbàtí Ọlọ́run bá rẹ̀yàn kọ wá kú

nítorí pé olóṣàánú wa tí a bá jíwe Jésù àwọn àwáyọ́wà àrídáde inú ẹsẹ̀ èyàn ẹni ní ọjà rẹ̀ fílásì ó ti jàrú wà lọ́ì kìí ọ̀dàlẹ̀bó ìyẹn tí sí ọlọ́run ẹ pè lọ́dàlẹ̀ àwọn ọ̀rọ̀ tí ó tó yẹ pé bíyàn bá wà òkè tíyàn bá wà òkè upstairs kò wà láìka láì kò níjì kó wulẹ̀ arábìlẹ̀ méjì tó gbogbo pé nonsense later practice you are like nonsense late absolute one láì tí ò lábòmílà wà láì pé eléyìí sẹ́sìn because ẹ̀sìn yẹ́ kan riot pẹ̀lú common sense ni kò rí bí wọlé sí ìlàkáyì gangan wà lọ́ì kò rí bí wọlé sí ìlàkáyì gangan kí láyé fàánà pẹ̀lú pé ìgbàgbọ́ pé ẹnìkan sápa wọn gbẹ́sẹ̀ wọn yìí ẹnìkan bá wọn gbé ẹ̀ṣẹ̀ wọn náà ni wà láti zíru wa zíru tún wí zíru ọkùrọ̀ jésù ò lè gbẹ́sẹ̀ ẹnì kẹ́kẹ́ kò yí bá nìsìn adẹ́bíwa muhammad sallallahu alaihi wasallam kò lè gbé ẹ̀ṣẹ̀ ẹnì kẹ́kẹ́ ṣéwù ká ò lè gbẹ́sẹ̀ ẹnì kẹ́kẹ́ wòlíì

kílẹ̀ẹ́fà yọ́n bẹ̀ ní pé ọlọ́run ó ṣàánú wa wàláhì kíyàn kàwé ò ní kíyàn gbẹ́ o torí àwọn pòfẹ́sọ̀ ṣe Christianity o wàláhì mọ́ fọ́nà bàbúra inú èyàn tẹ́mi sí ìtọ́ gọ́jù láyé number one ní Christian gbogbo ọ̀gọ̀ yóò tẹ̀lé wọn ní kílọ́pà ṣẹ́rí arákùnrin kan bẹ wọ́n ń pè ní um, Robert Powell Robert Powell yìí British comedian ni àwọn tí máa ń ṣe eré apanilẹ́rin tó ara Britain bí bàbá suwé tí wọ́n Robert Powell yìí wàláì òun ni wọ́n ń gbé àwòrán ẹ̀ káàkiri gbogbo church tán pè ní Jésù wàláì mọ́fọ́lọ́bàbúra Robert Powell British comedian òun wọ́n forí balẹ̀ fún tán pè ní Jésù wàláì ẹ̀ẹ̀mọ̀ ní tamilaraba Wallahi Tallahi Robert Powell Robert Powell comedian nítorí pọ́ ṣe jẹ́ ó ṣe ọwọ́ hajji Jésù mẹ́ pé àwọn ẹ̀rẹ́ ti ṣe sí tán Yusuf kẹ́yìn wá mú yàn rẹ́bí Ànábì Yusuf kẹ́mọ́ wá ah, láyìí ya eré àìmẹ́yà àwọn eléré àwọn eléré ń gbà mí bàbá tí ń gbà mí ó lè ṣe eré tí ó sọ ọkọ̀ ara ní orúkọ e, e, ìtàn ẹn gbé hàtì tọ́bá fẹ́ ṣeré kan sí nípa àtànkan orúkọ ẹni tọ́bá fẹ́ lò ní jẹrẹ ẹni ọmọ jẹ́ bíkọ́ ọmọ jẹ́ yẹnú sí bíkọ́ ọmọ jẹ́ sọ̀wọ́n ogun lọ́lá tó ń gẹngẹ wá ní ṣe bí ó há ti ni kọwá ti di kátíwá mú pé òun gẹngẹ ní jẹ́bẹ̀ kí jẹ wọ́n lọ mú pé ẹ̀ẹ́wọ́n ìwọ́lóyè ní súwàrí ìwọ́lóyè ní sí ó lè bàdàn kọwá lọ mú ẹ̀yọ́lọ́pàá ẹ̀kọ́nigẹ́ lọ mú kánẹ́ ní sí ṣe bọ́ há kí ẹni Robert Powell ó há kí Jesus ni mo fi Ọlọ́run ọba búra mo fi Ọlọ́run ọba búra àwọn Christian sì gbà pé Jésù gẹ́gẹ́rùn abẹ́ẹ̀mọ̀ ni wọ́n èyí dáwọ́ kí ẹ̀fà Jésù gẹ́gẹ́ náà pé nọ́bí ń gbé Robert Powell lọ́wà bí cross tẹ́ ń gbé sọ́rùn yẹn Robert Powell lọ́wà bí àgbélébù yẹn Catholic dáná ń forí kanlẹ̀ fún wàláì Robert Powell nípa Robert Owen tẹ́ British comedian wọ́n ní <laughs> ẹ̀ṣẹ́ wọ́n ní títún bẹ́nu lé professor of history èyàn tó mẹ́tàn èyàn tó mẹ́tàn tí ọ̀rọ̀ tàn dàrú mẹ́lójú wà láì ó ìtún sí Jésù mú

nínú àwọn nǹkan tó pé yóò máa pèèyàn tí àkíyèsí pé káì àwọn èèyàn wà ókè pẹ̀ nílà káì láwùjọ wà yíò ẹ má rò pé wàláì ẹ má rò pé àwọn èèyàn tí ẹ bá ń ṣe ètò òyìnbó ẹ má rò pé ó ti gbọ́n o kè gbọ́n bá wàláì nìkan sí èdè lásán kéèyàn kàwé kọ́ ka tí ìgbọ́n ó dìbà tó bá tó ń Islam Islam lẹ̀sìn tó bá làákàyè mu jùlọ ẹ̀sìn tẹ́nìkan ò ní fọpọlọ ẹ

holy spirit gbọ́dọ̀ wà pẹ̀lú yí ẹ fi sí mi lára fi sí mi lára gẹ́mọ́ tù kí wá ní kí ẹ kọ́ gbọ́dọ̀ pa jésù náà ikọ̀ wọ́n pa jésù náà kí o tí púrùbù kan fún mi kọ̀kọ́ gbà náà wà láì èmi ọgọ̀ tó wà nítorí ẹmù bí islam ní ǹkan tó bá kódà bá fà bá gbẹ́rẹ̀ wá fún mi ní onígbà àbọ́ mọ́ ń gbàrú ẹ̀sìlámù ni

ọmọ bá kó sànú wa wà láti zíru wa zero tún wízero ókúrọ̀ ẹnìkan ò lè rú ẹrú ẹnìkan wà máa kún na mọ̀ àbìdí na hátà na bàtà rasúlà ẹ mẹ́jà dáwọlé yẹn ọ̀rọ̀ àyẹ́dù rìjáàlì ni yẹn pọ̀ yẹn pọ̀ ó dà wọlé gba lẹ́tí ọjọ́ méjì ṣùgbọ́n ká parí sí bí wà látẹ́zìrò àzírọ̀tún wízírọ̀ òkọ̀rọ̀ àwọn àyà kan jẹ́ al-Qur'an tó ẹ́ pé tíyàn bá gbàgbọ́ ya al-Qur'an èyàn mẹ́lú pé àà ah, ọlọ́wọ́ bá lọ́sọ pé wà látẹ́zìrò àzírọ̀tún wízírọ̀ òkọ̀rọ̀ mi báyìí a ti tó rí àyà mi <coughs> nínú suratul wala yahmilunna athqalahum wa athqala ma'a athqalihim ọlọ́wọ́ bá ní àwọn tí wọ́n ń sọ nínú ilé ayé tí wọ́n pẹ̀pẹ̀ sójú ọ̀nà ànà ọlọ́wọ́ bá ní wọ́n gbé àwọn ẹrù gbogbo ẹ̀ṣẹ̀ wọn lọ́jọ́ gbọ́jà kìyàmà wa athqala ẹlẹ́nìkan onírú ẹ̀rí ọ̀nìkan ọlọ́run sì ní pé àwọn tán bá sọ̀yàn nílé ayé wọ́n gbé ẹrù ẹ̀ṣẹ̀ wọn tó wúwo ẹ wọ́n gbé wọ́n tó gbé tẹ̀lú mímọ̀ tí wọn àti àyà tó wà nínú sọ́ọ̀tún Nahli tọ́lọ́wọ́ bá ní

kẹni ẹ̀rùn dáwà bá ẹ̀rùn jàrí ẹ máa ṣe gbogbo kí lọ wọ́n kà wọ́n mú àwọn gbogbo kan wọ́n mú kankankan ẹgbogbo nǹkan ni bídíà bídíà hasana náà ń bẹ ìbáwọn sọ́ọ́bá náà kó Kùránì jọ lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam bídíà náà kọ́ ni yóò ni ìbọn kọ hadithu Ànábì sí ni la taktubu anni siwal Qur'an faman kadaba shay'an faman kadaba anni shay'an Qur'an falyamshu ẹ

yóò gbé ẹ̀ṣẹ̀ rẹ̀ ní pípé yóò tún gbé ẹ̀ṣẹ̀ àwọn tó sọnù oúnjẹ ní wà láti ẹ̀sẹ̀ ìrùwà zíọ́tù wíṣọ́ òkọ̀rọ̀ ẹnìkan ò ní gbé ẹ̀ṣẹ̀ nìkan lọ́jọ́ gbọ́dọ̀ kìyàmà ayà yóò takora wọn nǹkan tọ́nà ọba àdẹ́gẹ́lá ń sọ bí báyìí ó yàtọ̀ fún nǹkan tọ́nà ọba àdẹ́gẹ́lá ń sọ mẹ́rin nǹkan tọ́nà ọba àdẹ́gẹ́lá ń sọ nínú àwọn ayà méjì tàbí sáájú ni pé ṣe rí àwọn ọ̀nà alákọ̀ọ́kọ́ ni ẹ̀ṣẹ̀ pé àwọn gẹ́gẹ́ fúnra wọn ṣìnà àwọn gẹ́gẹ́ fúnra wọn ṣìnà wọ́n rí ojú ọ̀nà tọ́nà ọba àbẹ́kẹ́lọ́ ọ̀fẹ́ sẹ́gbẹ́gbẹ́ ẹnikẹ́ni tó bá ti ṣìnà tí ń ṣe tọ́nà ọba ọ̀fẹ́ sẹ́gbẹ́ yóò jìyà yóò lẹ́ṣẹ̀ bákan wọ́n tó wá mẹ́ ní ẹ̀ṣẹ̀ lórí pé wọ́n pe àwọn èèyàn sójú ọ̀nà àánú ẹ̀ṣẹ̀ pé wọ́n saburú ẹ̀ṣẹ̀ aláwọ̀kọ́ nìyẹn ẹ̀ṣẹ̀ pé wọ́n tó wá ń pẹ̀pẹ̀ sí ibi aburú wọ́n lórí ìyẹn náà di ọ̀nà wọ́n ti máa lẹ́ṣẹ̀ ìtọ́nà ọba àdékẹ́lá ń sọ mẹ́ ẹni ẹ nítorí ẹni tí ń sàbúrú àmọ́pọ̀pọ̀ gbé sí òun tí ẹ̀ṣẹ̀ kanáà ni ọmọ ní ẹ̀ṣẹ̀ pé ń sàbúrú ní ọmọ ní amẹ́ni tí ń sàbúrú tí wọ́n pẹ̀pẹ̀ sàbúrú ẹ̀ṣẹ̀ méjì ni ìyẹn ni hadith ibi tí ó bá nǹkan tàà ń sọ imú kátẹ̀dì gé ibi tí tó wà lókè sẹ́yìn ọlọ́wọ́ Ànábì sallallahu alaihi wa man sanna sunnatan sayyi'ah gbogbo ẹnikẹ́ni tó bá la ìlànà burú fún àwọn èèyàn kan máa rìn kana alayhi wizruha yóò máa jìyà pé òun fún rẹ̀ ń gbogbo ẹni tí bá tó wọ́n tẹ̀lé ojú ọ̀nà tó làkànà yẹn yóò ma ní agbúrú lórí ti wọn náà min ghairi an yanqusa min awzarihim shay'un láì ṣe wípé nǹkan kan ó dínkù nínú ẹ̀ṣẹ̀ táwọn tọ̀hún tí rí ojú ọ̀nà yẹn náà ní àwọn tí rí ojú ọ̀nà búrú yẹn àwọn náà ní ẹ̀ṣẹ̀ tí wọ́n tí ó kún rẹ́rẹ́ àmọ́ òun tó la ojú ọ̀nà yẹn kalẹ̀ yóò tún máa ní eléyìí báyìí ni ọlọ́wọ́ bá àlékẹ́lá ń sọ pé wàlàyàmìlúnà àskọ́lẹ̀hù wà àskọ́lẹ̀ máa àskọ́lìhì wọ́n gbé àwọn ẹrùwú ẹ̀ṣẹ̀ wọn lọ́jọ́ ìdàlkìyàmá bákan náà gbogbo àwọn ẹrùwú ẹ̀ṣẹ̀ tí wọ́n rí lára kó ń sọ àwọn èèyàn nù tó gbé ìmẹ́ pẹ̀rẹ̀ anùkà tó dájúwó ni ìtumọ̀ pẹ̀pẹ̀ sójú ọ̀nà anu anu míì ni ó meji méjèèjì lọ́gbẹ̀ṣẹ̀ ṣe bá ní sí nǹkan tó lọ́wọ́ bá lè kẹ́lá ń sọ ní ẹ kéèkéé wípé àwọn tí ń rí ojú ọ̀nà anù yóò ní la oju ọ̀nà yẹn kalẹ̀ ẹni ọmọ ní ẹsẹ̀ gbogbo wọn kankan kankan a ma àmọ́ ẹni tí ń la ojú ọ̀nà yìí kalẹ̀ tẹ́ rí òun ló gbé gbogbo ẹ̀ṣẹ̀ inú anẹ́bìnrin kò ní dínkù nídìí ẹ̀ṣẹ̀ tí wọn náà àwọn náà ní tí wọn náà tí ó pé àmọ́ wọ́n tún máa ní yóò tún máa ní commission lórí àwọn aburú tó dálẹ̀ tí wọ́n ṣe yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹnikẹ́ni tó bá pẹ̀tọ̀ sójú ọ̀nà dáadáa yóò gbẹ̀san lórí dáadáa yẹn gbogbo ẹgẹ́ tí òun ló pè wọ́n sójú ọ̀nà yẹn yóò máa gba ẹ̀sẹ̀ pọ́pẹ̀bẹ̀ sórí dáadáa tó pé ọ̀tọ̀ ní kíyàn máa ṣe dáadáa ẹ̀sẹ̀ kan nìyẹn kíyàn tó máa pẹ̀pẹ̀ sójú ọ̀nà dáadáa ẹ̀sẹ̀ kan tó nìyẹn kò